ẹ̀yin èèyàn ilé ẹ káàbọ̀ sí Mashola Gist TV ṣé àlàáfíà ni ẹ wà gbogbo lè ń kọ́ gist tèmi ó lágbára díẹ̀ o àfi kí ọlọ́run kó wà pẹ̀lú wa ọlọ́run á wà pẹ̀lú Queen Naomi o bí a ṣe gbọ́ o allegedly o wọ́n ní Queen Naomi nìkan ló wà nínú ilé wọ́n ní gbogbo àwọn fámìlì wọn wọ́n ní wọ́n ti lọ sí. Si ibi iṣẹ́ wọ́n ní ọmọ wọn ti lọ school wọ́n láwọn nìkan náà wà wọ́n ní wọ́n wá wọ́n ní òkè ni wọ́n wà wọ́n náà wá ń fi o strange spirit bí ìgbà tó jẹ́ pé èèyàn kan wà nínú ilé wọn wọ́n ní wọ́n pe orúkọ gbogbo àwọn fámìlì wọn wọ́n ní kò sẹ́ni tó dá wọn lò wọ́n ní ẹ̀mí ọlọ́run wa ní kán sọ̀kalẹ̀ kúrò lókè kan máa bọ̀ nísàlẹ̀ wọ́n ní wọ́n dẹ̀ ní ọ́tà ní ìsàlẹ̀ living room wọn wọ́n ní wọ́n fẹ́ lọ gbé anointing oil wọ́n ní ẹ̀mí ọlọ́run ní ṣe bí anointing oil kan wà níbi altar kan sọ̀kalẹ̀ wọ́n nígbà tí wọ́n máa sọ̀kalẹ̀ wọ́n ní wọ́n bá arábìnrin yìí wọ́n ní wọ́n bá arábìnrin yìí tó ti jókòó sí living room wọn nísàlẹ̀ wọ́n nígbà tí wọ́n bá arábìnrin yìí níbẹ̀ wọ́n ní wọ́n bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ pẹ̀lú ẹ̀mí ọlọ́run pé kí ni òun ṣe lórí ibi tó jókòó sí yẹn ṣé ibi ìjẹ́ ilé ẹ ní orúkọ Jésù dìde ibi yìí ò kì í ṣe ilé ẹ ilé mi ni ibi ó wá sí ibi tí ò kì í ṣe tiẹ̀ ni ní orúkọ Jésù dìde wọ́n ní arábìnrin yìí wọ́n ní bó ṣe dìde nìyẹn wọ́n ní Queen Naomi bẹ̀rẹ̀ sí rọ òjò àdúrà lé lórí wọ́n bẹ̀rẹ̀ sí speak in tongues wọ́n sọ̀rọ̀ pẹ̀lú èdè. E tí jésù ti fún wọn wọ́n ní bí arábìnrin yìí ṣe dìde nìyẹn o ló bá bẹ̀rẹ̀ sí yí padà sí oríṣiríṣi ẹran ara oríṣiríṣi ló ń yí padà sí ẹ̀yin èèyàn lé ẹ jẹ́ kí n kọ́kọ́ kí ẹ̀yin olólùfẹ́ mi. Mashola Gist TV Atude, Mashola Gist TV. Atude, bí a ṣe ń dé. A kí ọmọdé, a kí àgbà. Ẹ káàbọ̀ sí Mashola Gist TV. Mashola dé o, Atunde. Àgbẹ̀ tuntun dé, àgbẹ̀ tuntun Àmú gist alálùbáríkà wá fún yín lórí public gist lórí royal gist lórí celebrate gist máṣọ́lá tún dé o àtúndé máṣọ́lá gist tv atunde. a kí gbogbo ẹ̀yin olólùfẹ́ wa káàbọ̀ sí máṣọ́lá gist tv a máa ń sọ̀rọ̀ lórí royal gist celebrate gist àti politics ẹ̀yin èèyàn tẹ́ ti subscribe ẹ subscribe so that a bá ti post any gist ẹ máa rí ẹ̀yin èèyàn lé bí a ṣe ń sọ èyí tún má yà wá lẹ́nu èyí má jẹ́ káyéfì fún wa o bàbá ọlọ́run ọmọ abáwàwà pẹ̀lú Queen Naomi o kò ní fi wọ́n sílẹ̀ o wọ́n ní bí wọ́n ṣe bẹ̀rẹ̀ sí rọ̀jò àdúrà lé orí arábìnrin yìí nìyí wọ́n ní ni obìnrin yìí ń yí padà sí oríṣiríṣi àwọ̀ irun gúngùn irun kékeré irun funfun irun yẹ́lò wọ́n ló ń yí padà bí wọ́n ṣe ń speak in tongues wọ́n ló ń yí padà ó ń yí padà wọ́n nọmba ni kó sọ̀rọ̀ ní orúkọ Jésù ẹni tó ń gbé inú ìmọ́lẹ̀ tó ń tafà ẹni tó ń gbénú òkùnkùn tó ń tafà sí inú ìmọ́lẹ̀ kó sọ̀rọ̀ ní orúkọ Jésù wọ́n ní ìgbà tí obìnrin máa lanu láti sọ̀rọ̀ wọ́n náà ní wọ́n ya awọ ara ń wọ̀ ni o wípé àǹtí wa ẹ́ ná gbé iṣẹ́ ràn òun nítorí wípé wọn ò fún àǹtí wa ẹ́ láàyè láti gbé ilé ọkọ ẹ̀ wọn ò fún àǹtí wa ẹ́ láàyè láti negotiate pẹ̀lú Queen Naomi àti kábíyèsí wípé so ìtorí ẹ̀ e, wípé so ìtorí ẹ̀ náà fi rán oníṣẹ́kíṣẹ́ yìí láti wáá gbáàyè fún àǹtí wa láti bá kábíyèsí àti Queen Naomi sọ̀rọ̀ kí wọ́n fún un ní nǹkan tó bá tọ́ sí òun láti fún un ẹ̀yin èèyàn lé ẹ̀rí pé yìí tún lágbára wọ́n ní ìgbà tí Queen Naomi bẹ̀rẹ̀ sí í rọ̀jò àdúrà lé lórí wọn ló bẹ̀rẹ̀ sí í kà ó bẹ̀rẹ̀ sí í kà gbogbo àwọn iṣẹ́ ibi tí wọ́n rán gbogbo ọ̀rọ̀ wọn ló ń sọ allegedly bá a ṣe gbọ́ ni o ẹ̀yin èèyàn lé ẹ mọ̀ nǹkan tá a bá gbọ́ a máa sọ wọ́n ní pátáparí ẹ̀ṣà wọ́n ní obìnrin yìí wọ́n ní bó ṣe pòórá nìyẹn nínú ilé wọn torí wọ́n ní ilẹ̀kùn wà ń títì wọ́n ní ilẹ̀kùn ilé wọn wọ́n ní wọ́n tì wọ́n láwọn ganan ti ilẹ̀kùn yẹn nígbà tí gbogbo wọn ti lọ wọ́n ní wọ́n kọ́ ṣàdédé bá nínú inú sitting room wọn wọn náà bá a níbẹ̀ tó jókòó síbẹ̀ ta ló ṣílẹ̀kùn fún un ó disappear wọlé ni ó dẹ̀ tún disappear jáde padà bí a ṣe gbọ́ allegedly ní o ẹ̀yin èèyàn lé ẹ̀mí pa aláṣẹ láti wá torchlight sí nǹkan tá a bá gbọ́ ẹ rí pé nǹkan ń lọ wọ́n láǹtí wa ẹ́ lóbìnrin yìí dárúkọ wípé nítorí pé wọn kábíyèsí ò fún ní ẹ̀tọ́ ẹ̀ wọ́n ní ìtorí ẹ̀ ló fi lọ́rùn àwọn alágbára sí Queen Naomi nǹkan tí a gbọ́ nìyẹn ọlọ́run elédùnmarè á wà pẹ̀lú Queen Naomi ẹ ẹ má bá mi gbàdúrà fún Queen Naomi o kí ẹ̀mí mímọ́ kó má fi wọ́n sílẹ̀ kí agbára tí ọlọ́run gbé fún wọn kó má bàjẹ́ kí ọwọ́ ayé má ṣe ká wọn kí ọwọ́ ọ̀tá má ṣe ká wọn gbogbo ẹni tó bá ro ibi sí wọn kó fi orí ara ẹ̀ gbé ẹrù ẹ̀ ẹjọ́ gbogbo obìnrin ayé torí ọmọbìnrin yìí kò ṣe èèyàn kankan ẹ máa bá mi gbàdúrà fún o ẹ máa fi àdúrà ràn lọ́wọ́ àtòun àtọmọ àti kábíyèsí ẹ máa bá mi fàdúrà ràn wọ́n lọ́wọ́ wọ́n ní ìgbà tí kábíyèsí Queen Naomi tóbìnrin yìí disappear tán wọ́n ní Queen Naomi dẹ̀ pé kábíyèsí Queen Naomi sọ fún kábíyèsí wọ́n wọ̀n kábíyèsí wípé kí kábíyèsí lọ kìlọ̀ fún ìyàwó wọn torí tí àwọn bá bẹ̀rẹ̀ àwẹ̀ àti àdúrà lé lórí wípé ara ní wọ́n ní kábíyèsí ní kan calm down kan calm down kan calm down wípé ọ̀rọ̀ yẹn á lójútùú ẹ̀yin èèyàn lé bí a ṣe gbọ́ nìyá ní ká mú gist wá fún yín mo dúpẹ́ lọ́wọ́ yín fún àdúrótì yín lórí channel mi o gbogbo bẹ́ẹ̀ ṣe ń subscribe ten like ten share ọwọ́ yín òkèkè ló máa máa lọ ní agbára ọlọ́run gbogbo nǹkan tẹ́ ń béèrè lọ́wọ́ ọlọ́run ọlọ́run á ṣe fún yín o ẹ ní kábàámọ̀ wípé ẹ join Mashola Gist TV àdúrà yín á gbà o ọlọ́run á dùn yín nínú ọlọ́run á bá mi gbọ́ àdúrà àtọkùnrin àtobìnrin àtọmọdé àtàgbà ní agbára ọlọ́run ẹ ní fi ọwọ́ gbé ọmọ sin ò ẹ ní tọrọ jẹ o ẹ ṣé mo dúpẹ́ ẹ ẹ bá mi fún fídíò yìí ní thumbs up o please share this video like and subscribe god bless you all.